ata ọwọ́ ẹ̀dà. tí mo ṣe ń bọ̀ àwọn ọmọ nǹkan ó kàn kọ lòyún ó kàn dáta yẹn ni. ha tẹniọlá. má. ó lọ wòran ni. rárá mà. ó lọ jà. mi ìlàjà. báwo wá látọwọ́ ẹ ṣe dànù. tẹniọlá. má. tó o dẹ̀ mọ bí ọ̀rọ̀ ata yìí ṣe jẹ́ tó mọ̀ wípé ata yìí wọ́n fi ṣe wá láàánú ni ìwọ̀nba ẹja àti ẹ̀fọ́ tí mo lọ gbà láwìn ìtẹ́ni ọ̀la tí mo ní ká fi ṣe oúnjẹ ká lè rí nǹkan jẹ. mọ́mì ẹ wo tí mo ṣe ń bọ̀ ọlọ́run ọlọ́run mi parọ́ ọlọ́run tí mo ṣe ń bọ̀ báyìí ọkọ̀ kọlù mi ọkọ̀ data yẹn sọnù ni. ó da dìde níṣó méjì á lọ gbowó. mi mi ìmọ̀lé wọn tí mo ṣe ń bọ̀ ọkọ̀ sáré ọkọ̀ sáré lù mí ni ẹ wo ewé yẹn pẹ́. kò sí nǹkan tèmi àti ìmọ̀ jẹ́rù lẹ́yìn ó dẹ̀ mọ̀ pé kò sí ẹnì kankan àfi ọlọ́run ọba mú mi kó ṣẹjọ́ mi tí mo ṣe ń bọ̀ báyìí jẹ́jẹ́jẹ́jẹ́ mi má. kò burú ní sọ́dọ̀ mi. mi mọ́ mi. mọ́ mi. mọ́ mi. mọ́ mi. láti ìjẹta láti jẹ oúnjẹ tó gbádùn kẹ́yìn nínú ilé wa átàtò dẹ̀ ń ga tá à ń sọ̀rọ̀ nípa èyí wọ́n fi ṣe mọ́mísí mi láàánú ni. kódà gbogbo àwọn oníbàárà wọn tí mọ́mísí mi lọ kó ọjà fún kò sí ẹnì kankan nu wọn báyìí tó rajà lọ́wọ́ wọn kò sí nǹkan kan tá a máa jẹ ìjẹta láti jẹ oúnjẹ tó gbádùn kẹ́yìn nínú ilé wa. má bínú mi mọ̀ pé bó ṣe rí nìyẹn even at that kò yẹ kó wá sunkún tó tó ìnáwó sọmọ kékeré kí ló wá fẹ́ ṣe báyìí sí. nǹkan sori mọ́mí sí òsì nílé èmi nìkan dẹ̀ nu one shop jẹ́ kí n lọ sínú ṣọ́ọ̀bù sí owó díẹ̀ tí mo pa kí n fún ẹ díẹ̀ nù ẹ kó fi bu rẹ láṣìírí. kí tó bá fún mi lówó díẹ̀ náà bó ni mo máa sọ fún mọ́mí sí mi pé mo ti rówó o mọ̀ pé wọ́n sọ fún mi pé kí n má kọ̀ rẹ̀ tí o ṣe máa lọ sọ fún wọn pọ̀rẹ́ mi fún mi lówó pé kí n fún wọn ni. tẹ́ni ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ṣọmọ kékeré ni ẹni tó wàá sọ fún mi pé èmi mo fún wọn lówó àbọ̀rẹ̀ kan fún ẹ lówó wọ́n dẹ̀ sọ fún wọn pé owó lẹ̀ ńlẹ̀. ah mi ò rí èso o sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ mo ní pọ́ìntì mo máa ń tuntun àkí tún ní báyìí ká má tọrọ bàrẹ yìí sùn orí nǹkan tó ń ṣe yìí o dáa ẹ jọ ó ṣe jẹ́rú ọmọ kékeré yẹn ló ṣe máa ronú pé ó fẹ́ máa déètì jọ irú ọmọ yẹn ó mọye ọdún tó gbà lọ́wọ́ ẹ̀ dúró náà kí ló kan ọdún kọ̀ọ̀kan tó wà nílẹ̀ ọ̀rọ̀ yóò yẹ rárá ni mo nífẹ̀ẹ́ ọmọ yìí ni so kò sí pé ọdún ọ̀nà ọdún nǹkan tá a yẹ ń sọ̀rọ̀ pé ọmọ bá ń sọ̀rọ̀ yìí ìgbà mélòó ló kù tó máa fi ṣe tán ní secondary school ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ ọdún ẹ̀ ń sọ̀rọ̀ age bíi pé age difference yẹn pọ̀ lọ́bẹ̀ yẹn jọ ṣé mo gbà tó ten years lọ́wọ́ ẹ̀. ṣó dìgbà tó bá gba ten years lọ́wọ́ ẹ̀ kó tó mọ̀ pò jùlọ. dúró yàtọ̀ sí ọ̀rọ̀ age pé ẹ mo gbọdún lọ́wọ́ mi gbọdún lọ́wọ́ ṣé irú ọmọ yẹn ṣé level ẹ̀ ṣé ó lọ pẹ̀lú tiẹ̀ ṣé irú ọmọ tó yẹ kí wọ́n rí ẹ pẹ̀lú nìyẹn. ṣé ẹgbẹ́ mi ló jẹ́ kí n lọ fẹ́ then jẹ́ kí n sọ kankan fún ẹ sórí èmi ò jọ ìwọ mi ò jọ̀wọ́ àti pé nǹkan tó ń mú òun èmi èmi ò jọ̀wọ́ tó jẹ́ pé wàá sáré ń bá yẹn wàá sáré ṣe wọ́n báṣabàṣa wàá dá wọn wàá jù wọn lẹ̀ i'm not ready to do that kind of stuff Emi ready láti fẹ́ ilé yìí tí bá ṣe pé ìyá gan sọ pé òun ò tí fẹ́ rí pẹ̀lú ọkùnrin or whatever mo máa fẹ́ tán yányán lẹ́sẹ̀kẹsẹ̀ ni. mr nice man jọ̀ọ́ into one day akọ̀ṣù ó máa padà rí ǹdè wúrà ó mú ike ó sọ ẹ èmi tẹ́mi máa gbé wọn máa jó bóbìnrin ṣe yẹ ká máa ṣe wọ́n nìyẹn obìnrin ò gbá kí o fojú bọ̀ tó bá ti mú kan tó bá ti ṣe rọ́bìṣì lẹ́sọ̀nù kan mú mi wo àǹfààní tí wà fún ẹ o tí èmi àti ẹ bá ti jáde bóyá lọ ṣe fàájì mm. àbí àwa àtàwọn ọ̀rẹ́ wa mm. ó gbọ́dọ̀ gbé ọmọ ẹ wá sáré wa o tí ojú ò bá ti tì wọ ojú ń ti àwa tá kò ń ṣèyàn èmi ò sọ wáyé pé kì í ṣèyàn bọ̀ kò ń ṣe tó yẹ kó máa rí pẹ̀lú ẹ̀. ẹ máa tọra yín jẹ. ó lójú tí ara. ẹ máa tọra yín jẹ tí bá ti bá fẹ́ tán kẹ má wálé mi mọ́ ah. àbí kẹ má kẹ má kẹ má ṣọ̀rẹ́ mi mọ́. mo ti gbé. mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ọkọ mi àtẹni mi jókòó wájú wá jókòó wájú ó ah! mà ṣe ah! ọmọ òbí ní arókùntayọ ọmọ afẹ́lẹ́lẹ́ lójúde ọba ah! ọmọ tìrìrìrìrìrì inú mi máa dùn. o ṣètò òjòjú tì mí o ṣètò bẹ́gbẹ́ pé tó o tún bẹ́gbẹ́ mu o ti wá kàwé tán báyìí o àríkẹ́ hmm. inú mi dẹ̀ dùn nítorí pé o jẹ́ ẹlẹ́nu ọ̀rọ̀ ò dojú tì mí àwọn ẹbí bàbá ẹ ò bá ń fún wọn láyè láti ṣe ṣíọ̀ sí mi ó ṣe ọkọ mi. ẹ má mi ẹ ṣe kan nítorí ẹ̀yin ni èjìká tí ò jẹ́ kí ẹ̀wù bọ́ lọ́rùn sí tèmi ẹ ṣe kan ọlọ́run àsan yín lẹ́sùn. ẹ àríkẹ́ kíkí tó ń kí mi yìí èmi gan ló yẹ kí n mọ̀ yìn ọ́ ṣó wá rí ọkọ mi bó o ṣe kàwé mẹ́wàá rẹ tán yìí ó wá farabalẹ̀ ó ronú sí iṣẹ́ ọwọ́ tí ó bá wù ọ́ láti ṣe torí gbogbo àwọn èèyàn tó ń rí láwùjọ wa yìí tí wọ́n ń kàwé tí wọ́n tún ń lọ iléèwé gíga gbogbo wọn lọ́mọ níṣẹ́ ọwọ́ ó farabalẹ̀ gidi ó wàá sọ èyí tó bá ń wù èyí tó jẹ́ ààyò ọkàn rẹ gangan tí ó finú fẹ́ dọ̀kọ̀ òun ni ó sọ fún mi o ìmú ẹ lọ bí ó ti kọ́. títí inú kò tí fẹ́ sí fún yín. kí ni ọkọ mi ẹ̀wọ̀n tí mo fi jáde primary school tí mo fi wọ secondary school ó léyàn kó tó ń ràn mí lọ́wọ́ tó dẹ̀ ti fi dá mi lójú wípé yunifásitì mi kò máa ràn mí lọ́wọ́ iye lèèyàn tó jẹ́ pé èmi àti èdè ń ṣe wọlé wọ̀de. àríkẹ́. má. o fẹ́ dojú tì mí táwa ni ẹni tó olórí tó ń bẹ sanwó iléèwé tiẹ̀ tó tún san tiẹ̀ lọ́mọléèwé rẹ ẹgbẹ́ rẹ. òun ń ṣiṣẹ́. ó dà ọ̀rẹ́kùnrin àbóbìnrin. ọkùnrin ni mà. ayé mi o tẹ́ni ọlá tẹ́ni ọlá tẹ́ni ọlá nígbà mo sọ lẹ́ẹ̀kan mo lóò ti ń dọ̀rẹ́ òní rárá ọ̀rẹ́kùnrin ọ̀rẹ́kùnrin ní bẹ́ẹ̀ sanwó iléèwé rẹ tá làwọn òbí rẹ̀ ń yìí irúṣẹ́ wo gan-an ni ṣe ti fi ń rówó tẹ́lẹ̀ ọ̀la ẹ̀ ìmọ̀ kébò sílé ẹ lórí ìmọ̀ pariwo orúkọ rẹ síta. àríkẹ́ mm. mo sì bí ẹlẹ́ẹ̀kan o mo lóun ti ń dọ̀rẹ̀ òní rárá ọ̀rẹ́kùnrin àríkẹ́ ó wàá jẹ́ kí àwọn ẹbí bàbá rẹ tí mo ti ń gba ìwájú wọn ó jẹ́ kí wọ́n máa ṣe sí ọ̀sìn mi lọ́ọ̀kan àríkẹ́ àríkẹ́ o ti ń yàn lè. Mm, ẹ̀mí mọ́ mi ẹ ló fọláwẹ̀ báwo ni ṣó wà òkè mo fẹ́ sọ kankan fún ẹ nì rárá o kò kò ṣe nǹkan tó le o ìgbà tí mo ṣàlàyé fún mọ́mísì mi gbogbo àwọn nǹkan tó máa ń ṣe fún mi bó ṣe máa ń ràn mí lọ́wọ́ so ẹ̀rù wa ń bá wọn wá ní à pé kí invite ẹni tí mò ń sọ yẹn pé kí n invite ẹ pé àwọn fẹ́ mẹni náà so torí ẹ̀ ni mo ṣe ní pé kí n pè é pé kò jọ pé kò lè yọjú sí wọn n kò ju bẹ́ẹ̀ lọ o ọ̀rẹ́ ó ṣe ó ṣe gan báwọn yorùbá bọ̀ wọ́n ní ọmọ ẹni bá fọ́ ó sì ń ká sọ wá ní. bẹ́ẹ̀ bá rójú olè ó yẹ mú un ni ìdí ni ohun tí mo fi pé kọ́mọ mi tẹ́ni ọlá àríkẹ́ pé kò mú un wálé kémi rẹ ó jọ fojú kanra wa kò sí òkútọ́jú mi lóòótọ́ tẹ́niọlá ọmọ mi ó sì kéré kì í sọmọ tó yẹ kó tì í mọkùnrin àmọ́ gbogbo àlàyé tó ti ṣe fún wa ní ti ìwà tó ń wù sí a mo fi ní kí o yọjú sí mi. ẹ jọ ọkọ mi ọmọ ìlú wo gan ni ẹ àti wípé iṣẹ́ wo gan ló ń ṣe. ọmọ ìlú Ìlárò ni mí. Ìlárò ti alọ́hùn. bẹ́ẹ̀ ni so mo wá into real estate um, and properties ká máa talẹ̀ ká ralẹ̀ and all that. bó o ṣe ṣàlàyé òun kò sí ààyè mi ẹ̀yin náà dà iṣẹ́ gidi ló ń ṣe kò sí ọkọ mi lásìkò tó wá mọ̀ wá yìí tí ò ní bàjẹ́ àsìkò táwa náà wá mọ̀ ọ́ tiwa náà ní bàjẹ́ ṣe ò káre ẹ̀ ń bá àwọn ọmọkùnrin míì àtàwọn ọmọbìnrin wọn ò ti múra wọn wọlé wọn ò ti fúnra wọn lóyún àmọ́ ò síbẹ̀ fọmọ ò sẹnu ọlọ́run ò ní dúdú tí ọlọ́run ọba lójú òní yóò wá sí yín lọ́rẹ̀ẹ́ ara yín kalẹ̀. ẹ àwọn dáàdì àti mọ́mi wa ń kọ́. Oh, um, dáàdì ti late but mọ́mi ṣe wà. ọlọ́run àforíjì mi á túbọ̀ máa tẹ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Mm -hmm kò kárí láyé ṣé kò jẹ́ bó ti jẹ́. mi nílé dúró pẹ́ nítorí mo láwọn mítìmù kankan tí mo fẹ́ ṣe bọ́ ní ìtí mo ti mọ̀ yìí èmi náà máa wá from time to time láti wá gbẹ̀yìn rẹ̀ láti ah, wá yìí sí. ẹ má bínú pé nǹkan kékeré kan tẹ̀ kọ̀ bá mi. bẹ́ẹ̀ ṣe rí i pé ọ̀rọ̀ ti níyanjú báyìí. èmi mo sọ fún ẹ èmi mo sọ fún ẹ mo ní mọ́mísì mi wọn ò ní wàhálà rárá. pẹ̀lú bó ṣe ròyìn mọ́ sí ẹ̀ mo ti wò pé tí n bá ti débi pẹ́rẹ́ tán bá ti jájúmọ́ mi nǹkan ṣẹlẹ̀ nìyẹn. wo gan bà èmi náà gbogbo àti wọn wọlé tí mo dẹ̀ rí tí mọ́mí dẹ̀ change everything ọkàn tèmi gan ṣẹ̀ wá balẹ̀. ẹ wo nísìnyí gan lọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ nítorí bó ṣe ròyìn wọn yẹn mi ò expect kan máa gbà mí tọwọ́ tẹsẹ̀ bọ́n ṣe gbà mí yẹn and trust me she is a very nice woman. wà ó ó èyí mi gan ó yà mí lẹ́nu mi ti expect ẹ̀ ọ̀rọ̀ ti níyanjú sí nísìnyí mo ti ní access mo lè wọlé mo lè wá at any time tó bá wù mí mo lè jáde okay um, ṣọ̀rẹ́ mi i'm running late already but mo mọ̀ pé o lè need owó for one or two stops tó bá fẹ́ ra ìwọ náà kó kó wọlé yes. Okay, um, can she get me? Yeah, yeah, yeah. yeah. Hmm kí ni tó ń sọ tó ń dùn yẹn ìyá ìwé mi sí kò jẹ́ ká kí káyìn tẹ́niọlá ṣe fó parí secondary school ṣe bí kò lóyún ọ̀rọ̀ kan ti wà nú mi láti jọ́ ẹ̀ tí mo fẹ́ bá ẹ sùn náà ìwọ ló ba ayé mi jẹ́ tí mi fi parí tí mi fi parí secondary school náà. aṣeṣeṣeṣe oyún bíi mẹ́ta ló ti ṣẹ́ fún mi kọ́lá achievement ìwọ ṣé mi àti ẹ parí secondary school dé ni ss two kọ̀ọ̀nà ti lé wa kóhùn school pàtí fẹ́ ba school jẹ́ wà á sọ̀rọ̀ ìwọ kí ló ti fà ayé ẹ̀ ṣe kí ló fà ayé ẹ̀ ṣe tó ń sọ̀rọ̀ ayé àwọn ènìkan pé ọmọ ayé jọ ayé tiẹ̀ dà báyìí. ṣé all right kí ló mí ṣó ti kú ni àbí kí ló mí pẹ̀lú pé nígbà ayé eh, mi ṣó wa òkè. mi ló ti kú ẹni tó ṣẹ́yún mẹ́ta náà ò sí ilé ayé mọ́ ó ti kú ọlọ́run tí ì pa ni. o ní làákà mú ṣe rí pé ògbọ́n ni bọ́ ní sùúrù pé ká sọ̀rọ̀ gidi ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà wọ́n gẹ̀yìn sí bọ̀bọ̀ tó ṣe náwó tó bọ̀bọ̀ yẹn bó ṣe náwó tó ó ṣe wáá jẹ́ ọmọ eléyìí ọmọ rádàdà yìí tó yẹ pé àwọn òbí ẹ̀ wọn ò jẹ́ nǹkan kan wọn kò ní ìran kò lóbi gidi wọn ò láṣọ gidi lórí kọ kí ló rí lára ẹ tó fi jọ pé òun lówó kókó mọ ṣé ṣe kó fẹ́ lọ fi ṣògùn owó. kò fi ṣògùn jọ má bínú kí ni èmi rí lára ẹ ìwọ tó ti ṣẹ́yún mẹ́ta tọ́lọ́mọ ajọ́mọ mẹ́ta yẹn lọ́lọ́run kọ fẹ́mi àti ẹ látọ̀run àwọn náà máa wá dàgbà àmọ́ aláwọn wọ́n mọ kiri wọ́n máa máa lọ wẹ́rí ìwà àwọn ajínú àfa máa ṣe láìláìláìláṣọ ká fi jẹ bọ o ti ba yé ẹjẹ láti kékeré ìwọ náà máa wéwé kò ń ṣe wípé ìyẹn máa ṣe ìtọ́jú tí mo kàn ń kó pẹ̀lú ẹ̀ mo kàn ń kó pẹ̀lú ẹ̀ ni ìwọ tó dá tó rí gẹ́gẹ́ tó bá máa yé àwọn tó ń lé mi kiri tó fẹ́ fẹ́ mi àwọn olówó tó náwó gidi. gbọ́ ní sùúrù sórí ojú wa ló máa ṣe ilé làbò tí ń jẹ́ kí n dé èdè gbogbo ẹ bó ṣe máa rí báyìí ẹ ṣe máa padà rí ojú wa ló máa ṣe á máa wà níbi tá a máa jókòó sí náà máa gbẹ́jọ́ wá bá wa. kò ní dáa fáwọn tí ń lé kiri anybody tó ọpọ́n fẹ́ fẹ́ kò ní dáa fún wọn aṣorí burúkú àtolówó àti tálíkà kò tí wà lẹ́mí àti ẹ̀ máa pàdé. wow anyways um, déhùn mi lórúkọ mi èmi ni mo bá yín kó ẹrù yín wọlé ní ọjọ́ tẹ kọ́kọ́ dé sínú ọgbà yìí. please pardon me i'm so sorry thank you for the other day. you're welcome. Um, èmi náà ṣẹ̀ṣẹ̀ dé sínú ọgbà yìí ni besides mi mọ̀ bóyá um, ẹ̀ ní mind kí èmi àti kí ajọ́ rẹ̀. you're welcome. <laughs> thank you. you're welcome. and, um, anyway mò ń kánjú mò ń ṣe makeup mi lọ́wọ́ because lọ sí class. òun sí wàhálà èmi náà lọ sí class um, department wo lẹ ah, public admin. for real? Yeah. the same department lájọ wa náà. are you kidding me? Yeah. then ká wá lọ náà. ẹ eh, má bínú o mi ò sọ pé mo rí ojú yìí ní ọjọ́ tá à ń ṣe registration. oh believe me ọlọ́run gbọ́ fẹ́ẹ́ dé ìsìlọ́mọ rẹ̀ tí ah, mo fọwọ́ kan rí mo mọ̀ mọ̀ ń tọ́jú nǹkan mi ni pé kò ṣe rọra filẹ̀ tásìkò bá tó àṣẹ nìyẹn sẹ́sì wíkẹ́. nǹkan tó ń sọ fún mi ni pé látijọ́ tí wàá tọmọ etí ń fẹ́ra ó ṣí láṣọ wò rí ah, títí tó fi rán lọ sí secondary school tó rán lọ yunifásitì ó ṣí láṣọ wò yẹ̀wò rí. why kí ló dé tí mo máa rush ah, ẹni tá à ń gbéyàwó bọ̀ wà bá ní tí ó jẹ́ kó tún máa dànù ni nǹkan tí mo mọ̀ pé èmi ni mo ní nǹkan mi anytime tó bá ti tó time tí mo fi pé àsìkò ti tó mo máa bá sọ òun náà dẹ̀ mo mọ̀ pé kò ní yí mi lẹ́nu padà kò ní gbómi lẹ́nu and then we do what is needful why do mama rush on necessary stuff no i don't do that. irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn ẹ tásìkò bá tó ló máa tó ṣí láṣọ wò dúró jẹ́ ká sọ pé bí ọmọ yẹn ṣe wà ní universities kó wá pàdé ọkùnrin tó nífẹ̀ẹ́ sí tó fẹ́ kó wá jọ fẹ́ra wọn kó jọ wá ní nǹkan pọ̀ jọ kí ni títí ẹ máa jẹ́ <laughs> bíi bíi fi assumption sílẹ̀ bíi fi assumption sílẹ̀ kò lè ṣẹlẹ̀ kò possible kò ṣẹlẹ̀ mo mẹ́ni tí mo ní kò ní ever dánrú ẹ̀ wò i trust her to that length kò ní ever dánrú ẹ̀ wò so ẹ fi ilẹ̀ tásìkò bá tó fún mi láti já nǹkan mi màá já àwọn ní ẹgbẹ́ ṣe máa rí máa rí i thank you ó ní ìgbẹ̀yìn kọ́lọ́mbùrẹ́là tó mọ̀ pẹ́rù ló o ti yẹ o ti understand that's how to live that's how to live life. bẹ́ẹ̀ni mo ló ní ìgbẹ̀yìn tó mọ̀ pẹ́rù ló gbé. ìwọ ni mo máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ because tí o bá sí wo ṣé mo pé mo ṣì máa wà ń bẹ̀ yín hmm. ọpẹ́lọpẹ́ láyé mi. ọ̀rẹ́ mi ò ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi what are we ah. friends for? ẹ̀tọ́ mi náà ni mò ń ṣe o ṣé ọ̀rẹ́ mi o ṣé yọwọ́. sọ fún mi pé o máa wù mí ní school. I want it to be a surprise jọ ṣó jẹ́ kí n gba permission ní wá kí ìyàwó mi ní. you <laughs> I miss you. same here. Can you? Um, Pardon me, eh, um, baby, meet my friend. Deumi, Deumi, my baby. Hi. Hi, Deumi. How are ah, you? Ah, fine. Is Fine. I'm fine. She's room. Hi. Hi. Hey. Yes, sir. Um, wọ́n ní láti wà very careful pẹ̀lú irú àwọn èèyàn tó máa bá rìn. Ṣé orí tẹ́yìn bá wà ní higher institution? Irú irú oríṣiríṣi èèyàn ló máa bá pàdé so o need Lati search through them kó o mọ èyí tó jẹ́ ọmọ gidi àti tí ò ń ṣe ọmọ gidi kó tó choose pé màmá báyọ̀ rìn. kí ló ṣẹlẹ̀. Ah, mo mọ nǹkan tí mò ń sọ irú ọ̀rẹ́ ẹ tí mo kí ń sìn yẹn hmm. ehm, èmi ò rí léèyàn kan tó jọ ẹni tó jẹ́ kó máa bá rìn i'm just saying <laughs> torí mo mọ nǹkan tí mo rí. déwùmí àwọn àkáǹtì déwùmí àsìkò mi déwùmí màmá ń ṣeré gan hmm. tàbá wà lọ́sẹ̀ ọ̀báyìí ó máa ń ṣeré pagan. yìnyín ni kò kì í ṣeré ọkùnrin lèmi èmi lèmi mọ nǹkan tèmi rí tí mo fi sọ fún ẹ pé ṣọ́ra bá ọ̀rẹ́ rìn ṣọ́ra bá ọ̀rẹ́ ṣe èyí tó bá máa bá ṣe ṣọ́ dáadáa kó mọ̀ pé ẹni tó jẹ́ pé tó bá bá ṣe ò ní ṣàgbákò ò ní dẹ̀ ní kábàámọ̀ bẹ́ẹ̀. bèbè nǹkan tí mo fẹ́ try àti sọ fún ọ náà ni wípé déwùmí tó ń wò yẹn kò ń ṣọmọ burúkú ọmọ dáadáa ni bóyá torí bó ṣe mọ̀ lé ni o feel pé bóyá o ṣe anything tó o feel pé bóyá o like all the same má bínú sí wàhálà. mi rí ẹ láti jọjọ ẹ o tún wá sí bíbá ilé ní sí nǹkan míì ló bá mi sọ ṣé mo pé èèyàn máa mí ìsẹ I know you miss me I miss you too. Right now we can actually go home. ó yá let's go let's go let's go. we do up something make the ẹ̀yẹ̀ mọ́ padà ní the next thirty minutes. Hello. Hello. ọ̀rẹ́ mi wọn why wà informed what's the problem Oh, kọ look disorganized kí ló ṣe mi ò mo lè imagine nǹkan tí Fọláwẹ̀ ṣe. kí ni Fọláwẹ̀ ṣe? o lè o lè imagine Fọláwẹ̀ ò dé ṣerú nǹkan bá yẹn rí mo pe Fọláwẹ̀ obìnrin ló gbé fóònù àzìnú obìnrin pí kọ́ọ̀lẹ̀. <laughs> ṣé kò tún ẹ báyìí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ àwọn ò ṣe trust yes i told you na bọ́ sọ pé pẹ́pẹ́sẹ́ o he loves me tágátá ọrùn tí kí ni gbogbo òwe tó ń pa lọ́jọ́ yẹn i told you nísìn ṣé wọ́n mọ nǹkan tí òun àti obìnrin tó ló gbé fóònù yẹn ṣé mọ nǹkan tọ́jọ́ ń ṣe ṣé wọ́n mọ ibi tí òun àti obìnrin yẹn jọ wà báyìí báyìí dá mi lóhùn náà. ìtẹ́mi náà lọ ní látìgbà tí mo ti mọ Fọláwérè Fọláwẹ́ ò sí pẹ̀lú obìnrin kankan mi rí yàtọ̀ sẹ́mi èmi àti ẹ̀ lájọ máa ń wà lájọ máa ń jẹ lájọ máa ń mu lájọ máa ń ṣe gbogbo everything papọ̀ náà mo wá pé obìnrin mi wá gbé fóònù jọ kí náà jọ ń ṣe papọ̀ ń sìn. well tó o bá ti sọ pé advice tèmi náà mo máa ní kó pe mọ́m sí kán pe Fọláwẹ́ sódà ẹjọ́ máa mú ọjọ́ tẹ máa ṣe ìgbéyàwó alice tó bá ti fi wedding hook ẹ̀ down ó máa léwu tí obìnrin mi bá ti gbà mọ́ ẹ lọ́wọ́ o play with ti bá òwò ṣòfò ìgbé ti bá sọ fún mọ sí mi mọ sí mi máa gbà ni mo ṣe ń kàwé lọ́wọ́ àti pé ta bá sọ fún bọ́láwọ̀ ẹ̀fún rẹ̀ pé kó wá ṣe wedding ṣòro bóyá òun náà máa accept mi. Tẹniọlá bẹ́ẹ̀ náà kúkú ti ń rò tẹ́lẹ̀ tí bó tọrọ làwọn ọ̀rẹ́ rẹ̀ ń bọ́ ọ sọ ah, ó tọrọ náà ń sọ fún wọn yorùbá bò wọ́n ní ojú làgbà ń yá àgbà kì í yá mi. èmi fún ara mi mo ti ń rò tẹ́lẹ̀ àmọ́ ìfẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ká má bàa wá finá sórí òrùlé sùn èmi ó pọmọkùnrin ń sọ fún un pé kó lọ fi tó àwọn òbí rẹ̀ létí kí wọ́n wá ṣètò lórí rẹ̀ o kò jẹ́ bó ṣe jẹ́. a jẹ́ pé nínú ìtẹ́yìn náà ti fọwọ́ sí kí èmi náà lọ sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ mi pé kó lọ máa gbáradì. Tẹ́niọlá. Má. O tún ti ń dọ̀rẹ̀. Ẹ rárá máa mo rí i pé àwọn ọ̀rẹ́ mi àwọn ọmọ skul pé màá sọ fún wọn pé. O sì wá jẹ́ nǹkan yìí òkè. What do you think you for me? jẹ the breakfast mo fẹ́ jẹ lọ síbi iṣẹ́. ṣé ọ̀dọ́ ń jẹ wọ̀wọ́ ni ṣé búrẹ́dì ò kì í ṣe oúnjẹ ni. two slices of bread. Ah, ṣé búrẹ́dì ò kì í ṣe oúnjẹ ni. kí ni nǹkan tó ń sọ lẹ́nu ṣé irú nǹkan báyìí ló jẹ́ kí n jẹ lọ síbi iṣẹ́ ni you know I don't like it ó dẹ̀ mọ̀rú iṣẹ́ tí mò ń ṣe ó mọ̀ pé tí n bá ti wọ ọ́fíìsì ó tún dìrọ̀lẹ́ kí n tó tún ronú pé mo fẹ́ jẹ anything so kò jẹ́ kí n jẹ nǹkan tó wà okay. wo wo wo jọ̀ọ́ mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ wàhálà láàárọ̀ yìí o ó pẹ́ kí n tó sùn lálẹ́ àná náà ó pẹ́ kí n tó sùn lálẹ́ àná náà pàtí máa fi jí láàárọ̀ ó ti rẹ̀ mí mo dẹ̀ wọ́n pòkè kò ní dáa kó mú empty stomach kó mú yẹn lọ sọ́fíìsì. kí ló ń sọ lẹ́nu tí ó di kí ló ń sọ kí iṣẹ́ wo ló ṣe tó fi pẹ́ kó tó sùn. ókè iṣẹ́ wo ni mo ṣe. lẹ́yìn kó jókòó kó wo fíìmù kí ló ṣe tó fi pẹ́ kó tó sùn. fíìmù nìkan ni mo máa ń wò mi ò kí nulẹ̀ mi ò ń ṣe laundry mi ò kí nu gbogbo everywhere mi ò ń clean. ẹran ló ń gbénu bí ni kò shut up jọ ẹran yàgbẹ́ sí mi ni àbẹ́ran ló ń gbénu bí tó ní òun nulẹ̀ ilẹ̀ kí ló ń nù kiri. so irú nǹkan báyìí ló ṣe fún mi kí n jẹ lọ síbi iṣẹ́ jẹ búrẹ́dì àwọn kan wà ní under bridge ń bẹ̀ yẹn tí wọn ò rí búrẹ́dì tí wọn kọ̀ sílẹ̀ tí wọn ò rí jẹ jẹ. sọ túbà sọ̀rọ̀ wọn fún mi kí n lè lọ́jọ́ ìwọ̀n bẹ̀ àbó sí ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu. it's not your fault okay màá wá nǹkan jẹ on my way. olúwa ṣeun olúwa ṣeun ẹ jẹun bọ̀ lọ́wọ́ olúwa ṣeun pátá lọ́sọ̀ lẹ́lẹ́gbọ̀n mo jẹ́ ta lẹ́gbọ̀n. ṣàlàyé fún máa ní all the time náà ọmọ fẹ́mi máa jí jáde láàárọ̀ kí ló kí ló pààkì mọ́tò tó fi block mi mọ́lẹ̀ sínsìn ah ẹm kí lorúkọ máa nìyí ná ẹm Mr. Raji Mr. Raji sá ẹ kí ló tẹ máa ń wú ọ̀pá yìí náà mo ṣàlàyé fún yín náà ṣebí kí titi yín wà lọ́wọ́ yín ó jẹ́ kẹ́ ti gba the other gate wọlé ẹ ti block mi mọ́lẹ̀ sí mo lẹ̀ fẹ́ jáde. onísùúrù ẹbí náà pariwo ìgbà tí mo dé lánàá ẹ ti wọlé ẹ ti sùn gbèsè lè gorí ẹ mi lè gbé mọ́tò mi kí n gbé forí tí síwájú kí n páàkì ẹ ti àbí ẹ dẹ̀ ti tètè jí láàárọ̀ ẹ ti wá park through the right place to the park you don't have to block me i need to go. ẹ lọ mú kọ́kọ́rọ́ yìí kẹ́kẹ́ gbé mọ́tò kó náà ẹ lè láì ti jáde. ẹ sẹ́lẹ̀ fún mi ní ìṣẹ́jú márùn-ún. fún kí ni. mo fẹ́ lọ change. ẹ lọ mú kọ́kọ́rọ́ kẹ́ wá drive mọ́tò yìí away and let me go out. ẹ jọ ṣé kí n para wọlé kí n tún jáde nígbà tó wà para lọ́wọ́ no ẹ jẹ́ kí n sẹ́fìn fẹ́ sí lọ́wọ́. mi ò rò pé mi ò rò ẹ má jẹ́ sí ọ̀rọ̀ sọ́sìn yìí o kí lẹ́ sọ lẹ́yìn kí ló máa ń ṣe yín gan-an ẹ̀mí ló ni wọ́n ti sọ fún ẹ wípé jalopy yín yẹn kí wọ́n máa fi block islander yẹn. kí ló ń yẹ jalopy. jalopy mọ́tò yín tẹ̀ ń wà yẹn. Ah, ah, ṣé o fẹ́ gbé lọ ìlú ẹ̀ kò dé lu ẹ. èwo ni o fẹ́ gbé lọ ìlú ẹ̀ ṣé o rí èmi ni mo ti fà á ó yẹ kí n mú ìṣó kí n mú kí n mú igi kí n fi gbogbo windscreen náà kí n fọ́ ògbè ìyanu ni. No baby, bẹ́bí jẹ́ kí n á dùn wọn jẹ́ kí n á dùn wọn. ìyẹn mọ́tò tèmi. bẹ́ẹ̀ ni màá fọ́ gbogbo windscreen yín dànù kí ni problem yín ṣé ẹ lè páàkì síta ń bìbà ni àbí kí n lọ park sí other side níbẹ̀ yẹn ṣé lọ́dọ̀ ní kẹgbẹ́ mọ́tò yín wọlé ni. ẹ wá ẹni sùúrù mo mọ̀ ọ́ sọ I respect woman of marriage that's why if no if not that light I, I, I can speak I can insult you very well. Mr. Raji ẹ lọ mú kí ìtẹ́wọ́ drive. fi wọ́n lẹ̀ ọ́ fẹ́ nà mí ẹ̀ ọ́n kó sì ń sọ̀rọ̀ lọ́wọ́. mo ti gbọ́ sà ojú mo ti tó yẹ gbogbo olùkọ́ jẹ́ ìyàwó lé ọmọ ọ̀gá tó mi lè sọ. kí ló fẹ́ ṣe ṣé wàá nà mí ni ṣé wàá nà mí ni tí ọ̀gbọ̀n tó mọ́tò ìwọ̀n kọ́kọ́ dùn mọ́ láti èyí lọ ọmọ pàtó ìta ó tẹ̀ fúlẹ́sì no problem. Ah, no. báwo la báwo la yíyan ṣe rí báyìí ẹ lọ mú kíkẹ́ wá dé. no problem thank you thank you for insult. no sense. o ti tó o ti tó. ọ̀dọ̀dà bébì ọdún tó bá tún tẹ̀ máa tún wí sílẹ̀ ẹ̀dánù ni orí bá yẹn ṣe ni orí kan tó sọ ni orí kan ni wọ́n ti dàrú ni. o ti tó mo ti bá wọn sọ̀rọ̀ already o need láti put more fire. náà mo ní láti put more fire ẹ mélòó ló ti sọ fún kókó ọ̀gbọ́n tó máa ní kó rí ẹ̀dánù ní kókó. àná ti tó èwo ni wèrè. ṣé o tún rí o ẹbí ẹ̀ náà lè la ń gbé ògbà ti fi wọ́n lẹ̀ kó tó lè ṣe é. ó ti tó ó ti sọ èyí tó fẹ́ sọ kó kó kó kó kó kó sí lọ. Ah. Ah. tọ́pàrọ̀ ẹni. ìgbẹ̀yìn ah, dolóku àdá ni. ọ̀dà ọ̀yìn ìjọ ṣe ìṣèjọba. ìgbẹ̀yìn kọ́lọ́mbùrẹ́là tó mọ̀ pẹ́rù ló. Mr. Raji. ẹ lọ́ọ̀rẹ́ báwo ni ṣe Fọláwẹ̀ wo orí ẹ̀ gangan ni mo ti bẹ̀rẹ̀ gbogbo action mi gbogbo bó ṣe ń kúrú báyìí ni mò ń bá dọ́gba nígbà tí mo tún wá ṣetán pẹ̀lú òun tí mo ṣe gbogbo wèrè fún tán ó mọ máàgbín máàyìn neighbor wa yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ flat ọ̀dọ̀ wa yẹn nígbà tí mo tún tú gbogbo wèrè fún yẹn náà ó kàn wọ́n mi ni pé ah, eléyìí mo nẹ́yìn ẹ tí ì mọ̀ nǹkan kan pẹ́ ṣe bẹ̀rẹ̀ ni. <laughs> Ah, ó káàárọ̀ jàre ọ̀rẹ́ mi nǹkan tí mo sọ fún ẹ nìyẹn sórí ìwọ náà ti ń járe díẹ̀díẹ̀ Eh, gbogbo nǹkan tó kọ́ mi náà ni mò ń ṣe gbogbo everything tó kọ́ mi ni mò ń ṣe gbogbo close mark tó ní kí n máa fún gbogbo ẹ̀ ni mò ń fún Fọláwẹ̀. ah I trust you wọ́n má gbà fún rárá tó bá ṣe ń gbé gbígbóná fún ẹ kí wọ́n náà máa dá padà fún un. bẹ́ẹ̀ ni ó ti ń fi ìbẹ̀rù ẹ sí lára díẹ̀díẹ̀ nìyẹn kò sí ẹni ní need láti ní pé òun fẹ́ máa yan àlè ọ kó máa lọ máa wá àwọn obìnrin ẹlẹ́ṣẹ̀ ṣoṣooṣo yẹn kiri or anything. ṣó de ó de ṣùn pé gbogbo kinní yẹn máa work ẹ̀mí gbogbo àwọn nǹkan tó kọ́ mi ṣé o ṣọ̀n pé kí n máa ṣe lọ́n pé ó máa wọ́ọ̀kì kó dáa. of course sórí nǹkan tó ń ṣe fún yẹn gangan ni wọ́n ń pè ní para tó bá ti rí ẹ gbogbo ara ẹ máa máa gbọ́ gbogbo nǹkan tó bá sọ fún kó ṣe báyìí ló máa máa ṣe. mo trust ẹ ọ̀rẹ́ mi ó ṣe gan. ó ṣe jàre mi ò lọ́mọ òṣì sùkúù wà jàre láti jọjọ ìyá àti ẹ̀rọ lẹ́nu má bínú ọ̀rẹ́ mi má bínú ó ṣáà ti mọ̀ ah, àwa tá ti ṣe wedding ṣáà ní àtẹ́ǹdì sọkọ ni a máa fẹ́ dáná a máa fẹ́ ṣílé a máa fẹ́ ṣètò ó yẹ kó understand now ó yá mo ti gbọ́ one of these days títí ọ̀túnla màá yọjú sí ẹ ní school màá wá bẹ̀ ṣeré ṣùgbọ́ all right there all right bye. ilé o. Hi. What's Yeah. Sure. I'm Fine, are you? Yeah, perfect. okay. I'm so tired. So, here, so. Um, Daddy pè mí. Okay. Yeah, wọ́n ní àwọn bọ́ wá síbí báyìí lọ́jọ́ Thursday. Oh. So mo wá sọ fún wọn pé mi máa ti padà sí school boy wọ́n máa wà round. What is he coming to do? mo ti sọ fún wọn pé kán máa kọ́ <laughs> yé bọ́dà ara wọn if at all tán bá fẹ́ wá kán máa wá ní weekend ah, ah. weekdays ta ló máa dúró nílé tó máa máa bá wọn ṣeré. wọ́n ti mí ìsẹ́ ọ̀dẹ̀ fẹ́ wá bẹ́ẹ̀ ṣeré wà dẹ̀ dúró tí wọ́n. you eh, can actually come tán bá ti dúró tán ti wo tv tán bá ti rẹ̀ wọ́n á padà síbi tán ti wá fúnra ra wọn. sorry right now i am so hungry what do i need to eat. Ah, oh you know amazing. <laughs> thank you baby. whoa tó bá mọ bíbí ṣe ń pa mí tó yọ wàá wò pé. oúnjẹ tó ń sọ. oúnjẹ tó o kọ̀ sílẹ̀ láàárọ̀. Hmm. mo mọ̀ pé wẹ́ ìwọ náà ló kúkú fowó oúnjẹ rẹ̀ alala ìdáná bó o lọ bó o dé bàbá àpẹ ń bẹ̀ òun ẹ̀tún jẹ́ lálẹ́ tó bá tún dàrẹ́ ọ̀la màá tún fi sílẹ̀ kò kéèyàn máa wé ti oúnjẹ. sorry. no ó pè mí ní wèrè ìwà wèrè lóhùn kò ṣe pé ìwà wèrè lóhùn nǹkan tí mo fẹ́ sọ nìyẹn what rubbish are you doing? òṣìwò ló ṣe tó mẹ́lẹ́yà ló kúkú dùn tó rò pé òun ṣayọ̀ ah bírèdì àtàrọ̀ tó fílẹ̀ fún mi tí mo bínú pé mi ò lè jẹ́ to work ó dẹ̀ tún fílẹ̀ kí n dé wá ba lálẹ́. dádì wa tẹ bá ti ṣe tó ń lọ ṣáwà tó bá ti ṣáwà tó ń bọ́ síbẹ̀ yìí kò jẹ́. dádì yàrá yẹ ìwò owó ṣe ń sọ̀rọ̀ tó bá tẹ tábà tó bá ti tẹ̀ tó tẹ́ ah, ta ló ṣàdó fún ẹ. ìwọ ló ní kẹ́kọ̀ọ́ sọ́wọ́n pé ta ló ṣàdó fún ẹ bọ́ síbẹ̀ yẹn kò lọ jẹ́ o bó síbẹ̀ yẹn kó lọ jẹ́ mo sọ fún ẹ o orí ẹ pèsè orí tèmi pé bó síbẹ̀ yẹn kó lọ jẹ́. ẹran ló ń kọ́ńtrol ni. mi kọ́ńtrol ẹ̀ mú sọ fún ẹ. bó síbẹ̀ yẹn kó lọ jẹ́ má. Ah! ọ̀fẹ́ nà mí ọ̀fẹ́ nà mí woman bitter ọ̀fẹ́ nà mí bóyá nà mí nà mí woman bitter bóyá nà mí nà mí lórí bírèkì lórí bírèkì ọ̀fẹ́ nà mí bóyá nà mí nà mí nà mí ẹgbẹ́ lóṣù nà mí ọ̀fẹ́ nà mí lórí bírèkì bírèkì lóṣù jẹ̀ mí òkè má jẹ má jẹ oúnjẹ yìí ti sílẹ̀ síbẹ̀ má jẹ. ìgbẹ̀yìn ní ń dolóku àdá ní ó di ìgbẹ̀yìn kọ́lọ́mbùrẹ́là tó mọ̀ pẹ̀lú òǹdodo dọ́ra ìgbẹ̀yìn ní ń dolóku àdá bẹ́ẹ̀ ni mo lò ó di ìgbẹ̀yìn kọ́lọ́mbùrẹ́là tó mọ̀ pẹ̀lú òǹgbé. ẹ lọ ẹ mo tún àwọn ẹ̀mí eh, lórí tèmi náà bá ti tú pẹ̀lú mbọ̀n site ok ah dadi. bí how are you. i'm fine. tó wà bá. ẹ sà. mo ti ẹ̀ gbàgbé. ṣé ọlá bíyì ni àbí owó bíyì ọ adé bíyì ọ ọmọ bíyì àbí ṣìnà bíyì. ẹ <laughs> <laughs> ah, sà adé bíyì ni sà adébíyí wow nice one ó ń jọba nídìílé yín nìyẹn. ó ah, ń jọba wa sá. Ah, definitely ọba mà tó kàn ẹ́. dandan nìyẹn sá. tọba bá dẹ́kun ẹ àwa gan wá yìí ló ń. but wàá rántí o téèyàn bá ti jọba tán kò kí ń dulè mọ́mú mọ́ o ah, èmi ọba tìjọba mú lọ lúwa ni. ẹwà kan lọ padà gbá ètò rọ̀bì ọlọ́ba ni ó ti yẹ sí. <laughs> anyway um, Fọláwẹ̀ ni mò ń expect ìwọ ni mo rí hope no problem. bẹ́ẹ̀ni sá ẹ èmi àti ẹ fẹ́ jọ máa bọ̀ ń bíbá ìtẹ́lẹ̀ ni bọba yìí ṣe tọkadẹ kúnlé làwọn client wa kan wá pè nígbà tí wọ́n pè wọ́n ní pé ilẹ̀ kan tá gbọ́dọ̀ wá wò ní mòwé wọ́n la gbọ́dọ̀ wá síbẹ̀ ní àárọ̀ ìbáyé ṣe tán wọ́n á ní ok òun ló mọ àwọn ènìyàn rí kì í ṣe èmi wọ́n á ní ok kí wọ́n lọ síbẹ̀ kí mi wá sọ́dọ̀ dáàdì nígbà tó jẹ́ pé nǹkan tó kúkú ní kí n gbé fún yín màá lè fi jíṣẹ́ máa dé lọ pàdé ẹ̀ ń ìyẹn túmọ̀ sí pé àwọn client yẹn wọ́n wá important jèmi lọ nìyẹn àbí. Ah, irọ́ omi ìṣẹ̀lẹ̀ o ẹni yóò gbà. anyway i was just joking no problem. ó ní kí n gbé lè fún ìgbà. ó dẹ̀ ní kí n fifty thousand. Ah, ah, wàá bá mi sọ fún o pé mi ò torí owó àti provision fẹ́ rí o àárò bàbá sọmọ òun ló ń sọ mí ni mo ṣe fẹ́ rọmọ mi you know tàbí sọ fún <laughs> bá mi jíṣẹ́ fún jẹun wò ó bá ṣe máa ṣe yẹn tó bá wá refuse láti má tètè wá yọjú sí mi máa pè é màá dẹ̀ sọ fún pé mo ti sick mo wà lọ́sítítù. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ sá <laughs> ẹ má ṣe bẹ́ẹ̀ sá ẹ mọ̀ pé tó bá gbọ́ ìwọ̀n máa sáré bọ̀. Ah, ọdún mo <laughs> ẹ má ṣe bẹ́ẹ̀ sá. ọkọ̀ ọba ò ní sa yín lẹ́sẹ̀. Mm-hmm àṣe rí òní jẹ́ tí ẹ ní talẹ̀ tó máa ní lára. ẹ máa ṣe jẹ́jẹ́ o ẹ má dalẹ̀ ara yín o sọ̀rẹ́ o yí ọ̀rẹ́ o ṣó sì yẹ yín sẹ́yìn. thank you so much. ìwé kan sá ẹ jẹ́ kí n ti sinú jẹ́ kí n pa ẹ lẹ́sẹ̀ dàní lọ. bíyì adébíyì. <laughs> Eh, eh, eh, ẹjọ́ kí ló ṣe mọ́ mi mi mo ṣe igbó kọ̀ọ̀kan sí ẹ́bíye náà. mo sì bá wọn sọ̀rọ̀ nírọ̀lẹ́ àná wọn ò dé sọ̀rọ̀ bíi pípẹ́ yẹn ní ti ṣe wọ́n ẹ̀jọ́ kí ni ló ṣe wọ́n. bọ́ọ̀ ṣe sọ̀rọ̀ lè jẹ́lẹ́ náà ló ṣe rí ọ̀hún sáǹdì yìí nǹkan kan mí sí yàn ibi kí gbogbo rí àárẹ̀ lánàá ká àti ṣeré dán alẹ́ àgbègbè kò ní kálukú gbére pé ó dàdà àárọ̀ la o ṣàdédé la jí láàárọ̀ ah nǹkó surprise méjì ṣé kí n ṣàlàyé pọ̀ òun ni pé bí kú ṣe wọ ilé ọ̀nìyàn èèzọ ni kó mọ̀ ibi kúkú ń gbà wọlé èèyàn àjíláàárọ̀ lají yèyé ni èyí bá jí mọ́ àmọ́ bí ikú gbà ọ lé o. mi ìṣe ọ̀pọ̀ mọ́ mi ní nǹkan ṣe. mi ìṣe ọ̀pọ̀ àmì. ayé ọtí kú ọtún yé ìjẹ́wọ́ rẹ̀ bí tẹ́. bí ikú ṣe ọlé tó ọlé ìlé à àwọn bá jẹ́ yọ kó dé bá sọ̀rọ̀ wọn kú fẹ́ẹ́fẹ́ ẹ kọ́ la tẹ́lẹ̀ sọ látàárọ̀ mi dájú ni. ikú náà dẹ̀bi gbọ́ mi bẹ́ẹ̀ bí kò sì fẹ́ẹ́ sílé. ṣé ìyá kẹ́yìn náà kẹ́ bọ́ sínú ilé kẹta àtọ́jábí ṣe bébì ò bébì kọ́ níbi kọ́ nìyẹn ti kú wọn lè tá àjọ sùn lánàá ọjọ́ òde gbọ́dọ̀ rẹ meu deus gbogbo oṣù rẹ o. dádì dádì ẹ jọ nítorí ti Ọlọ́run irú ìwọ òṣùwọ̀n lẹ́wù ní nísìn irú ìwọ òṣùwọ̀n lẹ́wù nísìn irú ìwọ òògùn ìwọ onídìẹ̀ tí mo lẹ́wù yìí then no toilet flush ṣé èmi ni kí n lọ fi ọwọ́ kí n lọ fi fún àkọ́tẹ́ ṣe síbẹ̀ yẹn ni náà ẹ sọ fún mi ṣé ọmọ yín sọ fún yín pé kò ń gbà mí àsọmọ ọ̀dọ́nú lẹ́yìn. ẹ̀ẹ́dọ́ um, ta ni ìyàwó mi ń bá fa wàhálà tó kàn ń rèk tó ń pariwo owó àti ta ni. láyìn ìyàwó yín. owó àti ta ń fa wàhálà ni mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ok ọ̀rọ̀ ẹ ti yé mi but um, gbogbo ohun tó ń sọ yìí náà ó máa farabalẹ̀ ó máa fi béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ni sórí eh, eh, lóòótọ́ ni mo lo toilet mi ò dẹ̀ ń ṣe ọmọ àná mi ò rọ́ lọ́wọ́ mi ò rọ́ lẹ́sẹ̀ mo flush bọ̀ bóyá torí ẹ̀bà tó le tó tẹ̀ fún mi yẹn nìyẹn ṣe le koko tí ò lọ́kọ̀ ẹ wo inú ọkàn gbèsè ayé tèmi o bẹ́ẹ̀ ṣe wà yìí nígbà tẹ wà ń kékeré ó ti mọ yín lára orí àkànlẹ̀ máa ń yàgbẹ́ sí ìyẹn ò dẹ̀ kán èmi ẹ dìde báyìí tí mo yẹn bá yín sọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kí n jẹ́ ǹjẹ́ fún yín o ah! mo máa ń bínú gan ọ̀rẹ́ mi lọ́wọ́ fọláwẹ́ o ẹ dìde kẹrin ṣomi tọ́lẹ̀tì kẹ lọ kẹ lọ àárẹ̀ yìí. ọ̀rọ̀ wo re wo ló ń sọ lẹ́nu tí ó gbàgbé pé mi ni mo bí ọmọ tó fẹ̀wọ̀ sínú ilé yìí èmi mo bí fọláwẹ́ what's wrong with you kí ni problem ẹ mo mà oh, oh, oh, dáràn lọ́wọ́ ìyàwó ẹ̀ fọláwẹ́ mo dáràn awo iyo ìyàwó ẹ̀ mà fẹ́ nà mí lórí pé mo ṣe mistake eh, mi mo flush. irọ́ náà pa o irọ́ náà pa o bó ṣe ń bá wọn wo bó ṣe ń bá wọn sọ̀rọ̀ máa jẹ́ bá a da ẹyẹ e ohun ọmọ ilé yàgò ọmọ òtá lọ ọmọ òfò. kò lè dùn mí fún ẹ lọ wo inú tọ́lẹ̀tì yẹn kó rí nǹkan tí bàbá ẹ ṣe síbẹ̀. kò lè dùn yàrá yẹ ẹ fún ẹ ọmọ àlè. oh my god oh my god. ẹ ṣì fẹ́ báyìí. oh my god fọláwẹ. o lè ṣí olè. fọláwẹ. ẹ sà. kàkàrí bí ìgbà tó jẹ́ pé spirit mi sọ fún mi lọ́jọ́ tó mú kinní tó dàbí àrùn tó ń jẹ orí yìí bí ìgbà tó mú wálé mo sọ pé ọmọ yìí mi ò rí súrà alálùbáríkà ọmọ lára nígbà tó wá jọ ọmọ arúgbó tó lọ gbé wá ọmọ aláta tó gbé wá aṣàwọ̀ ń sìn ṣé kíkíkí ló fẹ́ fìyẹn ṣe tí n bá mú ọmọ ìní èmi don't do that wọn kí n ní obìnrin ọlọ́màjẹ má nà ó ṣùgbọ́n èmi ni kò jẹ́ kí n yẹra fún yín bẹ́ẹ̀ ni òwe lé lọ ló ń pa yẹn ẹ̀ náà ẹ máa wá kúrò lé mi nítorí ọmọ àlè kan. Ah, ah, ah, eh, ìwọ náà try láti build home eh? èmi build home mi ni mo fi bí wọ ìdùn let me be on my way. irọ́ ṣe ẹ máa yẹ sà ẹ máa wá kúrò nítorí ọmọ àlè kan ẹ máa fi lé mi bẹ̀. nítorí ọmọ. mo bá wa o. ó yẹ kó fẹ́ bu ọ̀rẹ́ mi sórí ní ibẹ̀ yìí o mo sórí obìnrin tí wọ́n bá mi ja ogun lọ́dọ̀ Fọláwẹ̀ ó máa ṣàkọṣẹ́ o <laughs> because Fọláwẹ̀ tí mo mọ̀ dáadáa sórí ìfẹ́ tó ní sí mi ìfẹ́ òtítọ́ yẹn in fact ọlọ́run ọba ló so èmi àti Fọláwẹ̀ papọ̀ ṣé o mọ ọdún tí Fọláwẹ̀ ti wà pẹ̀lú mi ni tó ti ń ṣe bí bàbá tó ti ń ṣe bí ìyá tó ti sanwó school fees mi tó ti ń feed mi tó ti ń ṣe everything fún mi mo jẹ́ sọ fún ẹ èmi ò mind tí anybody bá pe Fọláwẹ̀ o as far as tí Fọláwẹ̀ bá ti ń ṣe bíi ọkọ tó dẹ̀ ti ń ṣe responsibility ẹ̀ lé mi lórí gbogbo eléyìí tó kù yẹn kó máa kan mí. Oh, ah, ah. jọ̀ọ́ má bínú ṣé ọ̀rọ̀ ọkùnrin náà kọ́ là ń sọ yìí ọkùnrin ọkùnrin ọmọkùnrin ọmọ aláyọ̀lé kò tẹ́ ẹ ṣe ti Fọláwẹ̀ yẹn tó yẹ kó jọ fàwọ̀ rajà hmm. tí òun gan fúnra rẹ̀ ò bá pe obìnrin obìnrin á pè ṣáá ni. ọ̀rẹ́ mi kí ló ṣe é tó ń ṣòro bí èrè òkè jẹ́ kó pe fọláwẹ̀ ṣọlọ́rọ̀ èmi àti fọláwẹ̀ ó ti dàbí kólókóló tó ń so mọ́já lọ́rùn bẹ́ẹ̀ ni ajá gbọ́dọ̀ jẹ́ bí kèrèkèrè gbọ́dọ̀ sọnù èmi àti ẹ̀ ìfẹ́ ìṣètò báyìí ló wà láàrin èmi àti ẹ̀ kò síbi tó ń lọ wo èmi àti ẹ̀ agílù papọ̀ báyìí bíi chingọ́ọ̀mù ni kàyé ìmàjì wo bó ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú full confidence ṣé kò ṣe pé ti lọ sọ bàbá yìí méjì baby me ò so anything it's just pure love and mm. nothing else. ẹ bẹ́ẹ̀ lọ lọ́run ló ah. sì. uncle Fọláyọ̀ ẹ má bínú pé mo pẹ́ mo ń ṣe nǹkan nínú ilé ni ẹ má bínú. náà náà tó mi ò bínú mo mọ̀ pé possible kò busy torí ẹ̀ náà mo ṣe ní kò wá rí mi bí. besides ṣé ẹ fẹ́ kí ìyàwó yín mọ̀ pé ẹ wá rí mi nílé tẹ́ pé kí n wá bá yín ta mi ò fẹ́ kó mọ̀ pé mo wà around nínú school torí ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ ọ̀rọ̀ ẹ náà ni but I just I just need to be away from see um, mo mọ̀ pé ìwọ nìkan ni tẹ́ni lè bá sọ̀rọ̀ ìwọ nìkan dẹ̀ ló lè bá sọ̀rọ̀ tó lè gbọ́ I think she will expect you a whole lot see I'm beginning to feel like um, I did the wrong thing by marrying her látọjọ́ tí mo ti fẹ́ a whole lot of things has changed ẹni tí mo wà pẹ̀lú nígbà tá a jọ ń court òun kọ́ ni mo gbé gẹ́gẹ́ bí ìyàwó kò sí tí so many. sọ̀rọ̀ ẹyọ kan ó máa sọ mẹ́rin padà tí n bá sọ fún pé bá mi ṣe nǹkan báyìí tó bá wù ú ló máa ṣe tí kò bá dẹ̀ ṣe á tún sọ fún mi pé kí ni mo fẹ́ dá lára àràwọ̀ ni mo fẹ́ dá òun ò ṣe òun ò ṣe náà ni it's it's terrible ni mo ṣe wò pé ta ló lè bá a sọ̀rọ̀ tí mo lè wá bá ni mo ṣe ní kí n wá bá ẹ. gbogbo ọ̀rọ̀ tẹ̀ sọ yìí dẹ̀ ń yà lẹ́nu ṣá ṣé pé Tẹ́niọlá lè máa wu àwọn ìwà tẹ̀ yìí. i'm i'm surprised too. kò kò kí ń wùwà báyìí ìgbà wà ní school ṣé bájọ máa ń wà náà ni mi ò mi ò sọ pé ó ní àwọn ìwà pálapàla báyìí lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ti sọ fún mi ń sìn èmi náà máa gbìyànjú láti bá sọ̀rọ̀ ṣẹ́gbọ́ ẹ jọ̀ọ́ ẹ má bínú. No, me being Bogo advice to Bafi. For me, I, I actually want the best. I want to be a happy man. Mm. And, and I want my woman to make me a happy man. So gbogbo nǹkan tó bá fi òpó lè bá mi bá sọ tó tiẹ̀ máa fi have a change of life and then let's live good together is what is important to me. Don't do it, Lombami Baso. I will really appreciate it. That's not the problem. I try. No, no, I'm, I'm okay. I just wanted to discuss that and I need to get back to work. That's fine. I I appreciate that. I'm just going to drop you. Okay. Drop you back. ìyẹn ni pé ọkọ ẹ̀ ti ń bẹ̀rù gbogbo nǹkan tó bá sọ fún báyìí wá ṣe. wọn ò bí wọn dá kápẹ́ńtà wọn èdè fi yí ọ̀ṣù. pé àwọn ẹbí ẹ̀kan wá kàn lè lékún gìrì wọnú ilé mi pátá ọ̀sìn wọn. ibi jókòó ayọ̀ tiẹ̀ ló ti dé yẹn o kò sẹ́ni tó máa lé ẹ ní ìdù ẹrù ẹ ọ̀rẹ́ mi ó ṣàmọ̀ pé láti gbà tá ti parí skul èmi ò kúkú ríṣẹ́ ṣe ọ̀rẹ́ mi ó ṣàmọ̀ bá mi wá àkọ́kọ́ báyìí. Ah, ah ọbẹ̀ ní òmìnir a sì máa rẹ ìwọ àkọ́kọ́ tó máa fi sí wọn. owó ọ̀rẹ́ kò lè yẹ kò lè yẹ so um, èmi ni mo mọ nǹkan tí mò ń kojú nínú ilé the best option tí mo fi pé mo lè mú òun náà ni. ẹ kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ ṣé orí bíbẹ́ lóògùn orí fífọ́ ni dúró nítorí pé ìyàwó ẹ ṣe bó ṣe ń ṣe yìí ìwọ náà fi máa ṣe ṣìnà tó máa kóbìnrin kiri sọ fún mi tó bá ròyìn pé bóyá ó máa change nítorí pé òun kóbìnrin kiri tí ó bá change lọ jọta ló máa lose. omi ò fẹ́ mọ bó ṣe fẹ́ ṣẹlẹ̀ nǹkan tí mo máa ṣe yẹn tí mo ti ń ṣe yìí òun náà ni mo máa ṣe tí n bá lose ẹ mo lose ẹ náà nìyẹn i don't care i don't mind èmi náà ti make up mind mi ti pẹ́ sọ. ṣùgbọ́n bó ṣe wà yẹn tó bá lose ẹ kò lose anything sórí tí o bá ti ẹ̀rù gbogbo nǹkan ro ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní rí ọmọ ìbọn náà láti secondary school tó fi dé university wọ́n ló san owó ẹ̀ tó ń ṣe everything lé lórí ṣé o ti mọ̀ pé wọ́n ló máa lose ẹ̀ káti ẹ̀ sọ pé bóyá òun lóyún ó bímọ fún ẹ àsọ pé ọmọ tó bí fún ẹ ní géènì ọkùnrin tí ń sin ẹ ń bẹ̀ o ní láti ní sùúrù pẹ̀lú ẹ ni o ṣe sùúrù pẹ̀lú ẹ o. but she doesn't give a lot away. And I think uh, you know it's quite a it's a special uh, to have as a coach to be able to hold your cards close to your chest and only you know that's perform. Everybody needs to be. One minute, all done. Certainly, and I mean uh, case in point with lots of we saw that. Man, man, just. Yeah. I'm not Yeah. Yeah. Yeah. Yeah. Yeah. How are you? I'm fine. I missed you. Oh, okay. Ṣé yóò kọ́ mi tó máa sọ̀rọ̀? Yẹ́ àbúrò mi. a ká sọ̀rọ̀. Ṣé ìbínú pé mi yọjú sí yín látọjọ́ yìí? Ṣé rí tí mo wá yìí? Mo àmàlà tó fẹ́lẹ́ mm. mo fẹ́ kí n bá mm. rí ó dẹ̀ mú oúnjẹ bó ṣe rí ah, <laughs> àwọn òbí mo ti wọ̀nyí ẹ fún ẹ <laughs> o lè change station yẹn sàn yẹ kí n bá bíbí sọ̀rọ̀ ní ìlú fún wa. Bẹ́lẹ̀. Lẹ́ni ẹ ti bàjẹ́ o ṣé mò ń sùn ni. ẹjọ ẹjọ fọláwọ gbé obìnrin wá bá mi nínú ilé ah wọ́n ti ń ṣe mí wọ́n ti ń ṣe mí nǹkan ti fọláwọ. àpèjẹ́ wò ló ti ṣẹlẹ̀. nítorí pé ìwà ṣọ́ra bí ló lé ọkọ. mo ti tẹ́ mo ti tẹ́ mo ti tẹ́ báyìí mama kẹgbẹkẹgbẹ ẹgbẹ burúkú ń bà wá rere jẹ. tó bá rí girl ayé ẹ̀ wá ṣe mí létà can you just imagine ó kàn ń wo bí ọ̀dẹ̀ ni. ṣé Fẹ́mi ọlá ló ń sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ á ṣe mí. Mm -hmm èmi ni mò ń try láti jẹ́ kó já díẹ̀dẹ̀ kó mọ kankan still náà kò já wọn kàn wọn máa ṣe bí fún wọn máa ṣe bí ẹni tí wọ́n fi remote control kó kó kó láwọ tí ó wà obvious pé kò já àtọ. so how far about the one? ni. kò ṣe anything hmm. but not small jù mí dé. kí. Okay yes now ó tẹ gbogbo bí mà. ó mú ọyàn. Ah, ah, ah. ọmọ yìí má bàyè jẹ ó tún jẹ kó gbé sẹ́nu. ó gbé sẹ́nu o. ó ṣe sọ pé kò shift yẹn. no i'm very loyal ó yẹ kó mọ̀ mi jẹ kó débẹ̀. oṣù ọ ẹ wo ọ̀rẹ́ mi nǹkan tí wọ́n bá lọbẹ gangan ni kò tẹjú mọ́ má jẹ́ kó dé level tí ẹ̀yin méjì jọ máa máa ṣe aṣọ ara yín wo mi ò fẹ́ o. kò ní dé level yẹn as soon as tí má ti gba owó tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Mm is all yours. ẹ ok ìyẹn wà ok but má jẹ́ kó kó má tún ṣe lè nà fún yọ ẹ ṣé òfẹ anything. no. obìnrin sọ àánú olóhùn olórí ọkọ mama kẹgbẹkẹgbẹ. ẹ ẹ o ní problem ó ṣe má ṣe gan-an ni everything ma wà right. <laughs> o jẹ́rìí mi náà ebi mrs fix it. all right all right ẹ nà ó bóyá máa ṣe gangan nìyẹn ah! ó ní láti. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi láti ṣe mi. jọ̀ọ́ má bínú mo máa pè é padà ṣùgbọ́n. Ah, wàhálà ti dé kí ló ṣẹlẹ̀. èmi àti Fọláwẹ́ àjọ wà nínú ilé àbẹ̀wò tv ṣàdédé ni mo gbọ́ téèyàn kankan lẹ̀kùn gbogbo nǹkan tí mo ti ẹ̀rọ ní gbogbo yà àwọn eh, dry cleaner ló wá kó aṣọ next àfi gẹ́ òdúdú kan báyìí ló bá wọlé nìyẹn bá níyẹn eh, kémi pẹ̀lẹ́ o èmi àbúrò ọkọ òun eh? èmi tẹ̀sí wọ́n wò pé bóyá wọ́n sì ń ṣe fíìmù fún mi ni àfi bí Fọláwẹ́ náà ṣe sọ fún ọmọbìnrin náà pé bébí òní náà bá ní yẹ́sàn ni ló bá múra wọn lọ́nu matrimonial o ah. matrimonial bed wọ tèmi àti Fọláwẹ́ máa sùn sí mo ṣe fún gẹ̀yẹ́ lọ́nu yín nìyẹn. irọ́ ni o. ọ̀rọ̀ ah. pé ó tán mo ti máa ń sọ fún ẹ times without number pé àwọn ọkùnrin yìí wọn ò ṣe trust. ṣé náà ni fọláwẹ̀ ti ń hùwà wù mí sí i. Ah, ah, ọkùnrin ṣe wá ja ìlú lẹ́dà báyìí. kúrò níbí báyìí tí bá wọnú ilé yẹn lọ máa lọ wá ìbọn máa pa. Ah, tẹ̀lé o ní láti ṣe. sórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí sùúrù ló gbà o òun ní gbogbo yọ fẹ́ ó máa lóko èèyàn lọ́rùn nìyẹn sórí nǹkan tó máa ṣe nílé ìwọ́jókòó tí òkú náà kí ló fẹ́. a kò ní ìṣòro nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé love. Ṣé mo kọ́ tẹ́yìn sọ́ṣà? Ẹ fẹ́ dá fún ìsòkun For what? That àwọn Yorùbá kan máa sọ pé eyín àtàwọn máa ń jẹ àwọn máa ń parí ẹ̀ ni. Ẹ mẹ́wù ẹ̀wù ẹ̀wù dán ẹ̀wù lọ́ọ̀yà. Ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run. Mi ò kí ń ṣe ọmọdé o. Mo dẹ̀ mọ̀ kan tí mo fẹ́. Ṣé bébì ni mo rí nígbà tó ń wù mí tí mo ní mo fẹ́ fẹ́ tí bá tẹ̀lé mi ò ṣe mọ́ dẹ́mi òrò bóyá wàhálà wà ń bẹ̀. Eh, madam anyway ẹ calm down mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ but eh, a kàn lè dédé ṣe bẹ́ẹ̀ sọ yẹn tó yẹ ń sìn ẹ máa ní ìdàtí fún mi ní concrete reason kan tó yẹ ń sìn tí màá fi mọ̀ pé bóyá nǹkan tẹ́ ń sọ yìí ó serious mo dẹ̀ máa ní ìdàtí kọ́kọ́ pe ọkọ yín kí n béèrè so tẹ́nu ẹ̀ méjèèjì bá kò then who am I? I mean, I, ah, the deal is done. ẹ fine ṣó ti yé and I want that as soon as possible Hey Joe, ó wà very important. Fọláwé Fọláwé kí ló kóra ẹ sí báyìí tún sọ̀rọ̀ di ohun tí ò sọ gbogbo wá bẹ̀rẹ̀ sí ní mu ọtí nítorí kí ni jọ ṣé ọtí tó mu yìí ṣé òun ní solution ni. ó ṣòun bò ó ó ti tètè wá bó ṣe máa wáyàwó ẹ rí tí wàá tẹ̀lé máa yanjú ọ̀rọ̀ tó wà láàrin ló bá tán. èmi ò mọ̀ra sọ èmi èmi tẹ́ni ọ̀rá sọ fún all of a sudden pé òun ò ṣe mọ́ èmi ọkùnrin mẹ́ta jàǹkálà ẹ̀ really ok kí ni mo ṣe fún náà lẹ́ni tí mo náwó lé lórí ni mo náwó tí mo nọ́ra there is nothing I cannot do tí mi kì í ṣe fún I do everything for her oh, you tell me má parọ́ fún mi o kí ni nǹkan tí mi ò bá ṣe tó máa fi sọ pé òun ò ṣe mọ́ kí ni kan náà I want to know. Hmm, lóòótọ́ lóòótọ́ nǹkan tí Tẹ́níọlá ṣe ò dáa. bọ́ síbẹ̀síbẹ̀ náà orí bíbẹ́ kọ́ ló borí fún ó ń ṣe nǹkan tó máa máa ṣe rèé ó ní ìdọ̀tí tó mú. ooo oh, sí. please. jọ̀wọ́ kódà kódà máa mọ bí ṣe máa yanjú ẹ̀ wá pé ìyàwó ẹ̀ náà má dé ìyanjú tó wà láàrin wa tí. ṣùgbọ́n. fee kò kàn mí I don't have a business with her again ó ti lọ kò ṣe companion mọ́ and I found a new companion ògbóṣèwà bá ti mú and am I. ó ti tán kí lèèyàn mo máa darẹ̀ láàmú lé lórí orí mi jẹ́ kí n lówó. bàbá nǹkan tó jẹ mí lógún jù ni bí mo ṣe máa gba ọkọ mi padà lọ́wọ́ lórí burúkú yẹn torí mi ò tiẹ̀ mọ̀ bóyá oògùn wọn ló fi gbọ́kọ lọ́wọ́ mi. Ah, nǹkan pẹ̀lú ojú ayé gangan lọ rí òun kí ló wáá fẹ́ ká ṣe fún ní ìṣe. ẹ̀gbọ́n bàbá ọ̀rẹ́ àti kékeré lèmi àti ẹ̀ mi ò tiẹ̀ mọ̀ pé ó máa lè wùwà ọ̀dàlẹ̀ báyìí ṣé wàá rí mo fẹ́ kẹ́ bá mi gba ọkọ mi lọ́wọ́ ẹ̀ mi ò fẹ́ kí ọkọ mi ní ti ẹ̀rù rárá kó máa rùn sí ọkọ mi nǹkan tí mo fẹ́ nìyẹn bàbá ẹ jọ. kékeré nìyẹn o àjẹ oníṣọ ọkọ òòṣà ní bọ mo bá wọn anú gbó mo dolú gbó mo bá wọn lọ́dà mo dolú ọ̀dà mo dé palapala mo delú èṣù ọfà kan péré ni wọ́n ta ìgbà iṣẹ́ ni ó padà wá jẹ́ mi lórí rẹ̀ ẹni bá ní kí là á ṣe báyìí ni là á ṣe hàn ọmọbìnrin ọ̀hún àtọkùnrin ọ̀hún ọ̀gbádùn mi kí ló gan wọn. Fọláwẹ̀ lórúkọ ọkùnrin yẹn Tẹniọlá lórúkọ olórí burúkú tó gbọkọ mọ́ mi lọ́wọ́ fà. Tẹniọlá iṣẹ́ ti ṣe lọ́ọ̀lù máa rí ìṣòwò ìyá mi. Ẹ ṣọ́ra mo ní fáwọn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ ṣọ́ra. ohun tí ẹ ní ó máa wù wọ́n nígbà gbogbo. wọ́n mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lálórí tá a gbé wáyé. kàkà kan fọlá ẹni tí ń dá àwọn ọmọ. ọkùnrin mẹ́ta jẹun kálá yẹn. ẹ̀tanú tí bẹ́ẹ̀ lára wọn. Mushiba Loads of ladies down to her knees, bent on her and her Surely, you see? Àwọn ọmọ tó rí lára tẹ́yìn lára, wo mí náà, ó fojú sọ, ó fara sọ, ayé mi ẹ ṣọ́ra. ẹ ṣọ́ra fáwọn ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ẹ ṣọ́ra fún wọn. wọ́n pa lóde o wọ́n rí kiri o. ó dàbí ikú mi ò rò pé ìlú àṣẹ ó dàbí ikú mi ò ṣe kí ní ẹ̀fọn. ni <laughs> mo kúkú wà mí. Ah, kí lè ń jẹ́ kí n máa waste time ara mi yẹ kí n máa waste yẹn lájú mi lórí ọmọ ọmọ ọmọ ọmọ tí ò ní làákàyè tí ò lọ́gbọ́n kankan yẹn <laughs> ká tún bá sọ kò mọ nǹkan kan kò sí nǹkan tó mọ̀ ṣe o wọ́n bá tún bá sọ̀rọ̀ á tún ká gidi borí. ẹ ẹ bẹ̀rẹ̀ ọ̀dà ni èmi náà ń gbà wọ́n ní okòó notice mi. Ah. mo ṣáà mọ nǹkan tó sọ fún tẹnilá lọ́jọ́ náà náà pé kó má bà mí ṣeré mọ́ kó má ah. bà mí ṣọ̀rẹ́ mọ́. mi wà pé gbogbo ìgbà yẹn níbi bàrú máa máa kọrin fúnra mi orin níbi ló máa kú sí oh bóyá ni máa délé àwọn orin tó jẹ́ kí máa kọ fúnra mi lásìkò yìí nìyẹn. kò ah. ń ṣe eh? èyí tó wáyé mm. there is no going back. oh my god. final boss. èmi gan ti di marius bi. o ti parí. <laughs> Oh my God! lọ ah, body ẹ ló succulent everything ló ṣe ṣe ṣe. déwọ̀n mi déwọ̀n mi déwọ̀n mi déwọ̀n ah, mi àṣeyàn ní so gbogbo èrò ọkọ ẹ sí mi ò so nǹkan tó ní ní máàdì kó lè gba ọkọ mi kó lè gba ọkọ mi ló ṣe ń kọ́ mi ìgbé kí máa ṣìwàwù kí máa ṣe lé kí máa ṣe tán ah, mami dẹ̀ sọ fún mi o. mo lè ìwọ ni mo dúró lè láti ẹ̀kọ́ ìgbà yẹn lẹ máa dé bẹ́ẹ̀ sí ti kọ́mọláfẹ́ mr kọ́mọláfẹ́ máa máa pariwo mo dẹ̀ fẹ́ wàhálà mo ń sọ fún ẹ. mr kọ́mọláfẹ́ wo ló ń bínú. ó máa máa bínú o mo máa ń yẹ tomi ó máa máa bínú ni mo dẹ̀ fẹ́ wàhálà wọn. mo sọ fún wọn pé mò ń bọ̀ màá bá wọn díẹ̀ náà ló kù. ẹ káàárọ̀ mà. gbẹ́nu òṣìṣẹ́ sọ̀rọ̀ ẹ̀ẹ́mẹ́ ló mo ti wí fún ọ mo ní mi ò fẹ́ rí ẹ pẹ̀lú ọmọ mi mọ́ sọ́fì sí ọ ni tó o lè dúró ń lé yín ni gbogbo gbẹgbẹ náà sì rẹ sọ̀hún ẹni wọ́n gbọ́dọ̀ gbẹnu rẹ lọ́wọ́ ẹ kó bó ṣe ó yá gbalẹ̀ rẹ lọ bí bá gbọ́gbọ́gbọ́gbọ́gbọ́ rẹ ò ṣe mọ mi bọ́ọ̀lù ẹ máa ṣe báyìí gan-an bọ́ọ̀lù ẹ máa ṣe báyìí ṣé bá máa léèyàn lára mi ni ẹ mọ iye ọ̀rẹ́ tẹ̀sí lára mi ni. tẹniọlá kì í máa í ṣẹjọ́ mi ń bá kọsẹ̀ jáyé rẹ tí mo wò láì kékeré ni wọ́n ní bí báyìí lè fi ọ́lẹ̀ pẹ̀rẹ́ bó o bá lè lọ́rẹ̀ẹ́ kan yóò dárìn àjò ìgbésí ayé rẹ rú mọ̀ ni ṣebí tara rẹ ni mò ń sọ fún ẹ kí máa ń sèmi mo sọ. ọ̀rẹ́ mẹ́rin lè fẹ́ lé gan tẹ́lẹ̀ bá wá ẹ máa ní kinní kan tíyẹ bá wá ẹ máa ní kinní kan eléyìí wá náà sí o tún wá pè mí fún nǹkan tó tó wà very very important sínú láìfù ayé mi ẹ tún ní kó tún máa lọ. á sì wá jáwọn ọ̀rẹ́ gidi tí wọ́n ṣe ń rí mọ́ ọ̀yàn tó dùn rí mọ́ ọ̀yàn kì í ṣe bíi tẹ́lẹ̀ yìí àyà mi lásọ ẹkún bó ṣe ń ṣe yín kókó rẹ sàn. ojoojúmọ́ ẹ̀rẹ́ máa kọ sílẹ̀ máa complain àkọsẹ̀jáyé àkọsẹ̀jáyé àkọsẹ̀jáyé náà tẹ̀ ń sọ mi láyà kankan láti primary school sí secondary school ọtí àwọn yunifásitì sí wàhálà náà ni. Ah! kò dábàá ẹni kò dábàá òun ló kọ́ mi. mo rò pé ṣòro ṣáà yóò yẹ pé wèrè lẹ́gí mọ́ o ṣe ló sórí bí àjẹ́ ìgbàlódé o ń ṣunú ni èèyàn fọ̀ọ̀sì ẹ lọ court ni did you not go to the court yourself to file a divorce letter shut your mouth olùsì oníkòjé tó bá ní kó tọwọ́ bọ̀ náà wà tọwọ́ bọ̀ náà ó ná gbọ̀nàgbọ̀nà òsì bí àǹgà ibo mo rò pé òsì nù gan what are you doing in here ó bẹ ta ni you are gone and you are gone forever kò kàn mí ẹ kú oríire òpònú òpònú ọlọ́bẹ̀ òun ló ní kó lọ file a divorce letter. ó dẹ̀ lẹ́nu ó sọ bó ṣe dàgbà tó yìí àtọpọlọ ayan ló wà lọ́pọlọ ẹ̀ làákàyè sí ẹ. ẹ tó bá o lè bọ́ kó ta fáwọn ọmọlẹ́ àlàbẹ̀ bíríjì wá ti ẹ̀rú wá ti gba sórówó gbà wá fi tọ́jú ara ẹ̀ bíá ta. bá come ọlọ́run má fìyà jẹ o ọlọ́run má fìyà jẹ. ìyá ti jẹ́wọ́ gan fún rẹ̀ ìyá ti jẹ́wọ́ gan fún rẹ̀ kó tó kó sálùkì ń bá àwọn ará bọ́tà. kí ló dé tó fira rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ohun èlò tí wọ́n kó ṣìnà. fọláwẹ ìwà burúkú gbà ìwà tí ò da òun lóhùn yẹn gbọ́ngbọ́n ló ti ń ṣerú ẹ̀ ah, ìwà tìyàwó ẹ jà ta ìjà ọ̀rẹ́ ìyàwó ẹ ló wá wú ẹ kó lọ fẹ́ sílé ah, ìwà burúkú ló wù kí ṣé wà gidi. ìwà burúkú lẹ́jàre ọjọ́ olè mi àtìyẹn ti sọ̀rọ̀ gbẹ̀yìn kí lókèrin àti ìwà burúkú jọ kí ìwọ gan sọ lẹ́nu tó ń dùn yìí ò ń disappoint mi ṣá èèyàn sọ fún mi pé òun ò ṣe mọ́ ó gallantly walked out of the relationship really so expect me kí n lọ máa bẹ̀ẹ́ kí n máa fọ́ sára mi sí lọ́rùn kọ́lé ìláyé mi ti bàjẹ́ àwọn obìnrin sá fún mi mi òróbìnrin mi òróbìnrin rí obìnrin tó dẹ̀ ní làákàyè tó mọ bọ́n ṣe ń tọ́jú ọkùnrin tó mọ bọ́n ṣe ń ṣe gbogbo dédé náà ó dẹ̀ mú mi ó service mi fún gbogbo every angle gbogbo ibi tí mo rò pé ó ti ó ti bàjẹ́ tó ti ó bring it up ìgbà yẹn gan ni mo mọ̀ pé kò wúlò náà tó kò sí yàláyà anybody tó lè bá mi sọ̀rọ̀ tí mo máa padà fẹ́ tẹ́ni ọlá ẹ gbàgbé ẹ̀. Fọláwẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ pé kì í ṣe ojú lásán ní báyìí mọ́ wọ́n ti lo oògùn fún ẹ o wọ́n náà gbọ́rọ̀ tó ọ̀rọ̀ rúnrún tó ń sọ jáde lẹ́nu òun ni òun á lù ọ́ pátápátá òun á lù ṣé ọ̀rọ̀ ló ń sọ yìí. ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ló sọ fún ọgbẹ́ nítorí pé jọ tí ìyàwó ẹ̀ bá fẹ́ mọ́ ṣé ọ̀rẹ́ ìlú ẹ̀ kó gbé sílé. jọ wo yé stress ààrẹ mú o nǹkan tó ń ṣe fún mi yìí ń dùn mí o nǹkan tó ń ṣe fún rẹ yìí ń dùn mí o bó ṣe ń stress ààrẹ tó ń fẹ́ fún lórí ọ̀rọ̀ ọmọ kan tí ò wúlò ó ń dùn mí o gbàgbé ọ̀rọ̀ ọmọ ìkó tó fúnra ẹ̀ lápátẹ́ńsọ̀n lórí ọ̀rọ̀ ẹ̀ tó ti gbọ́ if you need me to settle you well bọ̀bọ̀ jẹ́ ká ṣe fàájì àbí ká go out we could club we could go to a bar or somewhere jẹ́ ká lọ jayé ká ṣe fàájì gbàgbé ọ̀rọ̀ ọmọ ó ti dà fi tegun fi ṣọ̀rọ̀ don't go back to it really ká mú di ní anything tó ń ṣẹlẹ̀ ń sìn ní ká follow. ṣó ni ṣe fàájì ni. no ti n sẹ. bó Arabella ò lórí ilé. ẹ dájú ẹjọ nítorí tọlọ́run ẹ má bínú ṣe gbogbo nǹkan tí mò ń ṣe ń gbà yẹn ṣù ló ń ṣe mí àti wípé mi ìgbọ́n mi. ibo ẹ ẹ wọ́n ń bẹ̀bẹ̀ mo mà dáná dúró náà ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ mí náà ẹ̀bẹ̀ wèrè wo ló ń bẹ̀ mí ní bíbá tó lórí láyà tó wá sínú ilé mi tó wá kúnlẹ̀ tó ń bẹ̀ mí lẹ́bẹ̀ wèrè ṣé èmi ni mo sọ fún ẹ pé kó sọ pé o ò ṣe mọ́ pẹ̀lú ọkọ ẹ wojú mi dáadáa ṣó mọ̀ mí ṣé o rántí bó ṣe ń fi mí wé gbá tó fi mí wé kólẹ̀ tó fi mí wé trash ẹ náà èmi yìí náà ló wá padà wá bánsìn so ìyẹn ni pé o mọ̀ mí ní bàbá ọkọ ẹ kó tó máa fi mí kọ́rọ̀ sọ ẹ ó yá kí nìkan tó fẹ́ kí n ṣe fún ẹ jèrè. torí náà ni mo ṣe ní kí wọ́n á bẹ̀yìn kẹjọ nǹkan tẹ bá bá fọláwọ̀ ẹ̀sọ́ òun ló máa gbọ́ torí àgbà òkè ń wà lọ́jà kí orí ọmọ kékeré bíi tiwa báyìí kó bẹ̀yìn. orí tiẹ̀ ti wọ́ orí tiẹ̀ ti bend látinú oyún torí pé tí mo bá rántí dáadáa màá mọ̀ wípé ọjọ́ tó ń bá mi sọ̀rọ̀ bí ẹni tó ti forí gbálẹ̀ yẹn definitely something must wrong with your your your your your, your ob, uh, medulla oblongata yes tí ò bá síbẹ̀ ni irú ẹ̀ máa máa bá mi sọ̀rọ̀ bí ẹni tí ò ní tí ò lóbi àbí bí ẹni tí ò rẹ́ni bí wọ́n dẹ̀ bí ẹ wọ́n kọ ẹ káàtì láwọn òbí ẹ ti kú ṣé kò yẹ kó ti kọ́gbọ́n ni. jẹ́ kí n sọ fún ẹ èmi kọ́ ni mo fẹ́ fún ọmọ mi o ìwọ àti ẹ̀ lẹ́ríra yín ìwọ àti ẹ̀ náà lẹ sọ pé ẹ̀ ṣe mọ́ olùwé yóò lè my side? gáàsì ẹjọ ẹ má jẹ káyé mi bàjẹ́ tán ẹjọ nǹkan tẹ bá bá Fọláwẹ̀ sọ ló máa gbọ́ ojú lójú. ẹ máa gba ẹjù kí ni mo sọ tó bá fọwọ́ kàn mí nínú ilé yìí máa gba ẹjù. rárá mo fẹ́ kó bẹ̀ yín. ó máa la náà ó kí ló ń ṣe bíbà má jẹ́ kí n change ẹ̀mọ́ ẹ lọ́wọ́ just get out of my sight. ẹ má jẹ́ lọ báyìí ẹjọ́ ẹ bá wá parí ẹ ooo oh, ọmọ ìbá jẹ́ kí n ló kó èèyàn lọ́rùn get out of my sight idiot. ah tó o ya wèrè ni wo bó ṣe dàbí ìgúnnu wo nǹkan náà rádaràda èmi mi mọ mi mọ mi mọ nǹkan tí Fọláwẹ̀ kan rí lára ọmọ yìí mi mọ mi mọ kò nígbàsẹ̀ kankan kò ní flavour kankan bí ṣé wù kó mọ òun rèé ló tẹ́ẹ́rẹ́ lọ bí ọ̀parun yìí kò tún jọ parun odidi ọ̀parun tó ti là ẹ́ rubbish wèrè wo ló ṣílẹ̀kùn fún náà akeem ló máa ṣílẹ̀kùn àbí yàyà olóṣèlú. ẹ̀kọ́ méjì ń bẹ nílẹ̀ kejì làjú sílẹ̀ owó rán ṣé kò mọ̀ pé mo bá tiẹ̀ jẹ́ kí n tán padà bọ̀ lórí orí ẹ̀ máa jù gọ̀ọ̀rẹ́ ẹ̀kọ́ orí ẹ̀ máa jù gọ̀ọ̀rẹ́ ẹ̀kọ́. Nah, <laughs> the worker, and then you could get some other stuff for yourself. Okay, I'll be waiting, don't make me wait. Ìwọ ló mọ̀ pé tí mò ń lò wá very important. Mo pé mi ò láì kí n fi ìwọ nìkan lẹ̀ sílẹ̀. Àwọn ṣíkè. Meanwhile, hmm. don't listen to it. Well, I try not to. It's not gonna be easy, though. I'll work it out. Akọ̀rẹ́. Yeah. Hello? Yeah. Uh-huh. Yes, yes, yes. Mm, yeah, that's better. And come on, okay. All right, okay. Awesome. Ah, I expect you. Yeah, this now partner require go join me. Oh. I could have a brief meeting. But I'm prepared. Ẹ jọ̀ọ́ mi pé mi ní láti ah, padà lórí. Don't worry, I'm here today. Kò sí wàhálà ẹ mọ̀ pé. Okay, all right. Bye. Ó wá pa ọ̀ ló wá pa. Ṣé yóò wà ṣẹ́ṣú láti lókèétì? Àtọ̀ ìtọ̀ ọ̀hún pẹ̀. Ìyí mọ díẹ̀díẹ̀. Ọ̀rọ̀ ẹni fúnpọ̀ ego sọ̀rọ̀ rẹ̀ fọ́. Kí ló tún ṣẹlẹ̀ nǹkan tó ń sọ mi? Àti conclude lórí matter yìí náà. Yeah, conclude but ah. There, is, there should be like a signing kind of agreement. So I'm, I'm okay, okay, this is where we're starting from. This is the bargain. This is this is it. Yes, I think conclude, but we need to. Are you very sure these guys are real? Yeah, of course they're real. I made my sure? findings already, of course. Because we need to, because this thing is taking too long. I'm a businessman, so I won't even bring something that's not profitable. Baby, then it's ready, Mutamalo. What is it? What is that? What? What? What is that? Ah. Ah. Baby. baby. alágàbàgebè obìnrin. bí a ṣe ń fi ẹ̀mí darí a mú mi rí wípé ẹ ti gbé àwọn ìgbésẹ̀ tí ò yẹ kẹ́ ẹ gbé ẹ ti rin àwọn ìrìn tó lòdì sí ìlànà Ọlọ́run. àwọn ọ̀rìn tí ẹ rìn yìí òun ló jẹ́ kẹ́ wá ṣe alábàápàdé àwọn afipáwa owó. Stop ẹ jànà ṣẹ́rí kò sí nǹkan tí mi ò lè ṣe láti fi rí owó kò síbi tí mi ò lè wọ̀ kò sẹ́ni tí mi ò lè bá jáde torí owó àti afẹ́ ayé pásítọ̀ ẹjọ́ ẹ bá jẹ́ kí n kú báyìí. ẹ̀yin ò jẹ́ ní kíkọ́ kankan bí ń ṣe yíyẹ ṣe wá rí àwọn tí ẹ lọ ṣe alábàápàdé yìí àwọn ni wọ́n lò ẹ máa ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ọlọ́run kí ẹ máa rìn ní ọ̀nà tó mọ́ kí ọlọ́run lè dárí ẹ̀ṣẹ̀ yín jìn. pásítọ̀ mo ṣetán láti kọ èṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀ sílẹ̀ ẹ ṣáà gbà mí mi ò fẹ́ kú ẹ̀yìn ẹ̀dùn pásítọ̀ ẹ̀yin ò tiẹ̀ ní kíkú kan bí kò ń ṣe yíyẹ ní agbọ́rọ̀ ọlọ́wà mú yín lára dá ọlọ́wà wà pẹ̀lú yín omi ara yín ẹ̀jẹ̀ ara yín iṣan ara yín a máa gba ìwòsàn omi ara yín egungun a máa gba ìwòsàn ẹ fàìsàn ló gbà gbogbo bí kọ́lọ́fín àgọ́ ara yín tí àwọn ẹ̀mí òkùnkùn àwọn ẹni ibi tí wọ́n lọ dè lókun láti lè máa fi fàìsàn sí yín ní ara ó yá ẹ máa gbọ́rọ̀ olúwa ẹ máa jáde ẹ máa jáde olúwo ọlọ́run alágbára kan sákì ọwọ́ ẹ̀dùnmáà ni àǹfà. pásítọ̀ ó sọ̀rọ̀ mọ́ pásítọ̀ wọ̀ mí mọ́ ẹ bá pè é bá ẹ bá wọ̀ wọ́n wọ̀ náà pásítọ̀ ẹ̀ka sáà fún wọn ẹ̀ka àti mi ò pásítọ̀ wọ̀ mí mọ́. ẹni títí ẹ tiẹ̀ jẹ́ Èdùmàrè àmìyàwó òye wọn kúrégé lójú yẹ arẹwà ni wọ́n jẹ́ yẹ.